it's, <laughs> it's a sweet Japan. Um, I got this for you. For me? Mm-hmm. Oh, wow, amazing. I'm sure who I like it. Shall I sleep Mm, this cow. Oh, what? Ah. Yeah. Hello, Ta ló gẹ̀yẹ̀ Oh, you are doing what is ṣe design. Ah! Wọ́n tún ti the sàlẹ̀ lọ. Kí ló dé? Oh. Ah, bó ṣe rí kankan nìyẹn sórí iwájú mi. bébì mo rí i kò láyà kò tún délẹ̀ wọ́n tún gé àà ah, ah, ilé yóò dà eh? ṣé pé mi síre ti dàgbà tó báyìí ni. tá hmm. ló wá fẹ́ wélé. gáwọn bóyá bíi dinner event. bébì má pa mí kí ló dé ah, ah, ah, bébì wo bébì bébì ilé yóò dá ọmọlúwàbí kan gbọ́dọ̀ wọlé married woman married woman láì yá wèrè ọba ọba. try to understand sorry. dam tó wọ actually um, ara kan bébì kan ló ṣe lọ́tẹ̀rẹ̀ wọn ìṣọ́ra ẹ̀ mú mi láìpẹ́ máa ṣe lọ́wọ́ fún mi tí mo bá ọlọ́wọ́ ọ̀gá ó máa make sense mo lè fi gbé ìgbélé ti ra ga mo jẹ́ kó rí pé um, ibi kan ní sunday ti ra hmm. àwọn tó máa aṣọ rẹ̀ àwọn celebrities and commercial profiles. ẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìwọ náà wà lọ́bẹ̀. it's top quality gown. Eh. like come on ṣé o tó bá wọ gown yẹn eh. ṣe so sexy. Eh, bébì ṣé wọn ò ní kaftan bẹ́ẹ̀ ni bébì ṣé wọn ń ta jàlábíà wọn ń ta wọn ta lace kò sáǹkárá tán stone kò sí bí àwọn Hollandis kò sí gbogbo ẹ̀ ń bẹ̀ bèbí ó wá relé ìwà ilé yìí dá ayé fìyà jẹ wá ibo la máa wò ó lọ ibo àá. Ah, ah. why you like this now. how kí ló ṣe náà kí ló tó gbọ́ òkè appreciate ìwà tí wọ́n bá ṣe fún ẹ. mi appreciate ẹ. mi appreciate jọ jọ jọ jọ jọ jọ out. ẹgbọ́n sásọ lélẹ̀. ah ó dẹ̀ ń bínú lọ this is far far below my moral standard i can't wear this for any reason wo wá bá mi dá padà lọ́la kó bá mi fi gbaṣọ gidi wá èmi ò lè wé eléyìí o láì ṣẹ́gun kí ló dé màmá wọrú eléyìí kiri ojú gan ní tìwọ́ tó jọ kọyàn haba wo babe babe oúnjẹ ti rẹ́dí o. See <laughs> chic ebony worldwide ah wọn bí wọn dá kí post post relay lásán everybody ó máa ti ní thirty thousand likes within ten ten minutes ni Milani popping lomo. hey Milani cracking ní káàbọ̀ ọmọ tó tán wọn bí wọn dá àwọn ọmọ ta ló máa rẹ bóni tí ò ní sọ pé òun rọmọ jẹ <laughs> Milani chick chick chick chick chick comment. Black and Shine, Ebony, Melanie Popiaino. àwọn tèmi wọ́n ti ń láìkẹ́ wọ́n ti ń láìkẹ́. Bọ́lá. Bọ́lá. Yeah oúnjẹ mi ńkọ́. oúnjẹ mi ńkọ́. oúnjẹ. ṣé wọ́n yìí expect oúnjẹ kan nílé yìí. Ah. of course because àtijọ́ ta ni mo ti ń dáná fún ẹ tó ò jẹun. so òun starve mi ń sìn ni. báwo ni mo ṣe ń starve ẹ nígbà tí mo sóúnjẹ fún ẹ lẹ́mẹ̀ẹ́ta tó ò jẹ sókè tún ṣe lẹ́lẹ́kẹrin. Go not to waste. Yeah, but that's your job. That's your duty. Responsibility. It's my duty as the cook of this house. As my wife. As your wife. Did you just call me your wife? Hello. Ah, ah, me ò sọ dáwọ́ yẹn. Ẹ máa kú So she not rántí pé I'm your wife nínú ilé yìí. Èmi dẹ̀ ń dáná fún for the past three days ó jẹ́. Ó wá dọjọ́ kẹrin wá ń béèrè lọ́wọ́ mi kó ń jẹ nǹkan. Ó wà dining bẹ́ẹ̀ yẹn tó empty yẹn. Bọ́lá, are you alright? Eh? Are you mad? Mi ò gbọ́ mo ní ṣé o yà wèrè ni. kí ló sọ́ọ̀sìn. ṣé o yà nǹkan tí mo béèrè tó yà wèrè ni. ṣé mi yà wèrè. yes. ìwọ aláìní ẹ sọ pé ṣé mi yà wèrè. ṣó. ẹ o fẹ́ nà mí ìwọ fẹ́ nà mí ò ní ṣe wẹ́ẹ̀ mọ́ wá nà mí tírẹ̀ ẹ̀kọ́ nà mí nà mí nà mí nà mí èmi ni nà mí nà mí nà mí nà mí ọ́ ó ti nà mí ọ́ ó nà mí ọ́ ó ti nà mí. it's obvious ó ti nà mí ó ti nà mí ó nà mí ó kò fẹ́ yẹ pa mí ó ti nà mí ọ́ ó ti nà mí ó nà mí ọ́. mo dáná síbi bíi mo ń fi oúnjẹ yẹn bẹ̀ẹ́ wọ́n ní kó o dúró jẹ wọ́n sọ pé bóun lọlé òun lọlé òun lọlé tí mo ṣe ìtọ́jú yẹn bẹ̀ẹ́ tó ṣé bí náà nà bàbá dáná fún yẹn bí ẹ ń pa mí gan ni ṣé ti bá mọ̀ pé wèrè tó wà nílé ó ti gbọ́mọ ọ̀dọ̀ ni ṣé màá wá sílé. orí mi ló ń wọ ẹ̀kọ́ tó dẹ̀ yé mọ́ mi. tó bá yá ẹ ó máa padà sọ́dọ̀ àwọn wèrè má ṣàǹfààní tó ń bá sọ̀rọ̀ ó máa padà sọ́dọ̀ wọn. tó ń sọ̀rọ̀ abẹ́nu yẹn. òun ló ń gbọ́ yẹn àbí òun ló ń gbó bí ajá yẹn wèrè ló ń gbó bí ajá. wọ́n ṣàmà wọ́n tiẹ̀ ṣé olóhùn ní wèrè ni abàmí ń bẹ̀ all is well fún ẹ̀mí méjì ok o kò sí wàhálà mo ti gbọ́ ó dàbọ̀. sori orí fóònù tó ti bá sọ̀rọ̀ yẹn ò tó tó bá jẹ́ pé wọ́n bí babalaba bá kúkú ẹ̀yin méjèèjì dá ẹ̀yin méjèèjì kẹ́ máa bọ̀ ẹ kúkú wá gbé bá mi inú lẹ́bí báyìí kó wá mọ̀ pé òun bẹ́ẹ̀ kù kó máa bọ̀ ọ́nú lẹ́bí báyìí. ẹ ǹlẹ́ o ẹ àti tá a tán ara lé ẹ̀yìn màá ní bí ìpẹ́lẹ́ nìkan ìyàwó ẹ̀ máa ń sọ̀rọ̀ lábẹ́ mi. ìyàwó mi sọ̀rọ̀ lábẹ́ mi kí wọ́n wá ní court fún. ẹ tó ta ni bí àwọn ọmọ méjèèjì ó fọ́ ní ìṣà tó lè sọ fẹ́rẹ́ kó deny máa court fún tó kó ìyàwó kan sọ̀rọ̀ lábẹ́ mi ọlọ́mọ máa jẹ̀rọ àrùn fi oṣù o àwọn ọmọ ẹlẹ́sẹ̀ bíi tooth bíi pápẹ́ ìyàwó òṣì ẹlẹ́jọ́ wẹ́wẹ́ talkative ìyàwó òṣì ẹlẹ́jọ́ wẹ́wẹ́. <laughs> this babe don get liver. it's not about liver gbàgbé mi lè kọ́ fún ọkùnrin ìta mi. ọ̀rẹ́ mi pàṣálẹ̀ màmá àtọ̀ tó wẹ́n náà ìsìn àtúmọ̀ ìṣe get. ṣáàdá wa náà ọmọ ìdí ti champion mọ́ àlọ́wọ́ mi. ṣé mi ni wọ́n ń kọrin fún. adúrò òdodo má ti lọ jókòó síbẹ̀ o má dìde o torí mo máa fún ẹ̀ ń tiẹ̀ dáadáa. Ah! màmá bàbá mi lọ́rùn ẹ kú iṣẹ́ ẹ ṣe ẹ ṣe ẹ ṣe orin tẹ́kọ́ mi mi ò gbàgbé torí àwọn situation báyìí náà ni hmm? torí àwọn situation báyìí ni mo máa fún ẹ̀ tí ẹ̀ ṣo ti gbọ́. oníyẹyẹ mọ ìyàwó rẹ̀ ẹ gbá létí o oníyẹyẹ mọ ìyàwó rẹ̀ gbá létí bó bá dé ta tán a máa ṣàlẹ̀ gẹ́gẹ́ o ó mọ ìyàwó rẹ̀ ẹ gbá létí yóò kún bẹ́ẹ̀. Ah! what nonsense is this? ṣé ọkọ tẹ̀lé máa bá mi máa bá mi gbọ́ rọ́bìṣì wò wà títa ni. ọ̀rẹ́ mi Agnes Agnes wọ́n should báyìí náà now? I will. bá mi bẹ̀ yìí. kí ni nǹkan tó ṣe pàtàkì ẹ má bí mi béèrè yẹn jèrè àníkẹ́ bẹ́ẹ̀ náà. ó ṣàwọn ní ìbọn tá a máa bèèrè ẹni kó má bínú. ọ̀rẹ́ kí ló ṣẹlẹ̀. ẹ wo ètò torí Ọlọ́run wọn ní bẹyìn lẹbẹ orí burúkú ẹ má bẹmí lẹbẹ oṣù kankan ṣe ti gbọ́. ó dà wọ jọ jọ agnes tó bá ti fi káàkiri fóònù yẹn filẹ̀ mo bóyá mi rò tó bá pè é sí i. ẹ gbà mí tíyàwó ẹ bá pè mo bí báyìí tó o bá ti ṣe nǹkan tí mo fẹ́ owó tí mo béèrè lọ́wọ́ yẹn tí o bá ti fún mi ṣé o ní fóònù yìí kíyàwó ẹ pè kódà kí màmá ẹ kó pè mi ò ní fi sílẹ̀ ṣó ti gbọ́. kò dáa o Agnes kò dáa o. engineer Thomas ẹ̀yin náà ẹ̀ ṣe nǹkan tó fẹ́ fún un kí ló le tó yẹn ṣẹ́yìn máa lọ bá yín bá nísìn ṣé kí káàkiri yín ni àti fóònù máa lọ bá yín gbà wọ́n ẹ promise mi pé tí bàbá yín gbà ẹ máa fún lówó tó béèrè lọ́wọ́ yín. a máa fún un máa fún un. ẹ máa rọrùn bàbá yín gẹ̀ẹ́tì wà ní àti káàkiri. bóyá máa ń ṣe nìyẹn kí ló ń ṣe ẹ̀yin gan-an ah, ṣẹ́yìn dẹ̀wọ̀ kí ẹ̀ mọ̀ kó ti ṣẹ̀ṣẹ̀ fún mi nọ́mbà yẹn bàbá yín bá sọ̀rọ̀. àwọn ọlọ́sọ̀ yẹn kí ẹ̀ mọ̀ sọ́kùn ṣẹlẹ̀. ṣé àwọn títà nìkan tí mo sọ máa bá yín bá sọ̀rọ̀ mú nọ́mbà yẹn wá kọ́lọ̀ ṣọkùn gan lọ́jọ́. ẹ ṣáà ló ó wà lọ́gbẹ̀ẹ́ jókòjókòjókòjókòjókòjó ló all right ẹ ready. Mm. Agnes. softness. Agnes. softness. Agnes jọ. <laughs> softness ó dẹ jọ ìfẹ́ òdodo ó ṣe pàtàkì láti mẹni tí a fẹ́. mọ ìwà fún níwà sóhun ló jẹ́ ọ̀rẹ́ jọ̀rẹ́ ìfẹ́ àṣetán ló yẹ ká ní fúnra. káàbọ̀ kọ́ mi pẹ̀lẹ́ ẹ wo mọ̀kún àti rẹ̀ látàrọ̀ wà lọ́wọ́ ẹ̀ kó jẹun tó ti wá rí yẹn favourite ẹ̀ ni mo sè tó bá rí tó bá tèsè mo máa lọ́ọ̀fẹ́ gan. ṣé wọ́n fi ẹjọ́ wẹ́wẹ́ ṣe yín ní ẹbí ní mọ̀lẹ́bí yín tí wọ́n fi ẹjọ́ wẹ́wẹ́ ṣe yín ni kẹ́kọ̀ọ́ máa tọjọ́ ṣá bẹ́ẹ̀ ni orí mi mo wọlé ó kí mi wá kémi dẹ lóhùn ó yẹ kó tó wọn pé mi ìráyé àròyé nìyẹn àmọ́ tiẹ̀ kọ́ nìyẹn àfi kó tún kọ̀tínú ẹjọ́ yẹn ẹ ṣe ṣe ṣe wà lọ́wọ́ ẹ ṣe wà wá jẹun mi ti ṣe oúnjẹ tán kí tí n bá wẹ̀ gbé mi lóòkè wẹ̀ fún mi tí n bá kọ̀ tí n bá wá jẹun gbé mi sọ̀kalẹ̀ dá mi dùbúlẹ̀ fún oúnjẹ rọ mi ah, ah. pa rọ pa o sì ti fún lọ́rọ̀ wà lọ sọ́ra wà lọ sùn wà lọ jẹun. nonsense. kí ni nǹkan tó lọkùnrin ṣe gangan nílé yìí ah, kí ló dé ganan á jáde lọ á lọ á lóru bí ọ̀rọ̀ á tún wá máa sọ̀rọ̀ sí mi ṣé àròbó ló pè mí ni ṣọdẹ ni mí ni àbúrò bóyá mi ìmọ̀ kan tí mò ń ṣe nítorí pé mi kì í sọ̀rọ̀. aláǹgbá ò lè we can be what we wanna be tí a bá ní sùúrù our love will last forever tí a bá fẹ́ra dẹnu ìfẹ́ ìfẹ́ làkọjá òfin òun làkọjá òfin. After having Uh, yes, yes. Kí ló wọ̀ yìí? Ẹ mi mọ́. Johnson mo pè gown mi sá. Ṣé mi ò sọ fún ẹ pé tó bá Oh ń bọ̀ lọ́fíìsì máa múra decently? Ẹ́ owó gown yẹn ò délẹ̀ kò dórúkún ẹ. Òun bẹ̀rẹ̀ gbogbo gbogbo gbogbo abẹ́rẹ́ òun látẹ̀yìn látẹ̀yìn bí now mo fún ẹ just thirty minutes could change or else. dúró now mo dẹ̀ ní kó dúró dè mí ó dẹ̀ ti ń lọ. Oh, dúró dè mí wọ ṣòkòtò ni ṣòkòtò mi tí mò ń lọ ni. tí mo kàn máa gbé mi lẹ̀ lọ́nà ni. Oh, gbé lẹ̀ wájú ni wo bí mi lè máa yà káàkiri káàkiri wá bí ẹbí ṣe máa lọ sí tó lọ mi lè gbé ojúgbọ́n mi lè gbé ẹ. ó dẹ̀ mọ̀ kí mọ́tò mi wà lọ́dọ̀ mẹkáníìkù. tó bá ṣílẹ̀ kó tó máa fẹ́ jà ò tiẹ̀ gbádùn rárá ó dẹ̀ ń treat fuck up engineer Thomas bẹ́yìn gbogbo bó ṣe ń bẹ̀rẹ̀ sọ̀rọ̀ tó ń ṣe everything náà ò tiẹ̀ full attention kó dáná ò tiẹ̀ wo ṣe fún kó tiẹ̀ wo pé amen. wo ó ń pẹ́ kó tó sùn rárá ọ̀rẹ́ nǹkan téèyàn bá nígbà ló lówó báyìí tálíkà báyìí ló ti ń kọ́ ṣó ti yẹ ṣé ìlú òrí ni mo ti fẹ́ sọ rẹ̀ di bàbàrà mọ́ mi lọ́wọ́ ẹ tó dẹ̀ mi tètè fi sáyé ẹ o mo tètè jẹ́ kó jó kó mọ àyè ẹ̀ kó dúró sáyè ẹ̀ jẹ́jẹ́jẹ́jẹ́ ah ah o ti fẹ́ máa sọ rẹ̀ di kinní mọ́ mi lọ́wọ́ ah ah. but still on still baálé ilé lẹni tá à ń sọ̀rọ̀ yìí náà. as in only pity man yẹn ló dé. abeg abeg abeg you think say na everybody be lover girl like you abeg no start with me pack well. feeling down lẹ́ẹ̀ ọlọ́run jẹ́ kó pẹ́ kó tó yé e àwọn ọkùnrin tó yẹ pé wọn ò gbádùn torí tán bá gbádùn ni wọn ò ní fìyàwó wọn sílẹ̀ sílé kán máa sáré tẹ̀lé àwa kiri àwọn ọkùnrin tẹ́kọ̀ọ́ wọn ní nǹkan méjì ṣe ju pé kán mú ọsàn báyìí kán dẹ̀ so ìpò ẹ̀mí lọ. so what are we saying àwa náà ní láti gbà nǹkan tá a bá lè gbà lọ́wọ́ wọn ni after all it will last forever. abeg tell am tell am o ó rẹ́sẹ̀ wèrè ńlẹ̀ òògùn jọ ọlọ́gbọ́n wo ló máa gbé titi ẹ̀ lẹ̀. Um, Fine, sir. Bọ́ọ̀n. Fine, sir. Um, ibo ló ti máa ń ra àwọn aṣọ rẹ̀? Sá. Ibo ló ti máa ń ra àwọn aṣọ rẹ̀? Sami ìwọ àwọn aṣọ yẹn mọ́ ẹ̀wọ̀n ti dress dáadáa. Listen, listen, listen. Mi ò bẹ̀rẹ̀ ajé ipò òṣùwọ̀n o. Ibo ló ti ń ra wọn? Mo sì rẹ̀. Sami ìwọ mọ̀. Níbo ní sùúrù lè rẹ̀? DY House of Fab, sir. Uh ah, -huh. Ah má dẹ̀ sùn. sá. fún mi ládùrẹ́sì wọn. sọ̀gá ẹ̀wọ̀n mi ìwọ wọn mọ̀. Mm-hmm. <clears throat> sọ fún ẹ pàkínní every time ni tiẹ̀ máa ń yọ yẹ ìwé ìkọlùkọ obìnrin ni ò ṣe irú fẹ́ẹ̀mì mo ti sọ fún látàárọ̀ we have to go wàá ṣe ohun tó sọ̀rọ̀ sọ pé mo fẹ́ tọ́ mo fẹ́ tó ètè ẹ̀ sick and tired of this shit. you realize the only one who can hear you. I don't give a shit who can hear me. you don't give a shit why you backing like a dog. ọlọ́run ló kọ́lé fún mi ni. jọ́sọ́lá why you backing? kílẹ̀tọ̀ pariwo kílẹ̀tọ̀ ń ajá gbogbo yẹn ló gbọ́ ẹ̀ náà wọ́n ní jù ni. are you gonna get in the car now. o de ń pariwo wípé wọ́n ló fẹ́ mú mi jáde. ṣé òun máa tẹ̀lé mi àbó tẹ̀lé mi lọ. ṣé wọ́n ló fẹ́ mú mi jáde ni. yeah just get in the car. hello just get in the car pipu sọ̀rọ̀ sí baby ṣé mi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀. yóò yàgò sí baby. èmi jọjọ kébì kan get in the car. kò sí pé mò ń sí hello jọjọ náà ta ló mú ẹ jáde àti pé ta ló introduce sáwọn Nelson's family. so who gives a shit. without me ṣo mọ wọn ni àwọn ọmọ olówó mélòó lè mọ àwọn rifraf tó ń kó káàkiri. ṣo ma wọn ni mọ́tò àbọ̀ wọlé mọ́tò. ẹ gbé mi wọ̀ ọ́ agbé wọ ni. gbogbo nǹkan tí máa ń yọ yẹ. ìwọ ló máa mú mi lọ sọ́dọ̀ àwọn Nelson. just shut up again ta ló introduce ẹ sáwọn Nelson's family in the first place. ta ló introduce ẹ sí ọ àbí ọ̀rẹ́ mélòó nígbà kó tó wọn. wàá gbé gbàdú fún ọ ṣàwọnú mọ́tò kò lè gbé bí ajá. aló ń gbó bí ajá onímọ̀ye sound sexy kò tán rọ́ǹkì ló mú ẹ palẹ̀kùn díẹ̀ ló mú kí ìmọ̀ ìmọ̀ tó ọ̀dẹ̀ ni ẹ ọ̀dẹ̀ kí ilẹ̀ tó ń gbé gbogbo ẹjú ẹ ó ń pọ̀ pẹ̀lú brain èèyàn ní o fẹ́ràn. tó tó lọ lọ́wọ́ má stain make up mi má jẹ́ máa pariwo sí make up mi má stain make up mi má bàa fáyín gẹ̀ ọ́ mi jẹ́ ó dẹ̀ ń pariwo bí ìpòhùn ló fẹ́ mú mi jáde àwọn ní ọ́sìn family bó ló ti mọ̀ wọ́n is back in ń pariwo òṣì please jọjọ torí Ọlọ́run o sórí tí ibi táwọn lọ yóò bá ṣe lọ jẹ́ pé yàtọ̀ dúró káwọn mọ́tò ọ̀tọ̀ọ̀tọ̀. you talk to them much. aṣíwá ṣe mọ́tò kò jẹ́ ń gbádùn. mo sọ pé nǹkan tó fẹ́ kí n wọ ni. yeah no nice. ṣé o fẹ́ kó short jù. no go short go short bí mo ṣe fẹ́ kó inú lọ ṣe rí you see ṣùgbọ́n wedding anniversary one. so. Kukote look different from what everybody used to see. Like, okay, fine. Though, ah, bro, but èèyàn méjì mẹ́ta tá a pè yẹn náà jẹ́ in a different way. You know, at least one ma, eh? Do you understand? Kò wá rí bílẹ̀ èmi náà lọ́kọ̀ ẹ̀. Eh, kò ṣe kó dájáde wò èmi náà lọ́kọ̀ ẹ̀ so don't no problem. Mo náà kẹ̀ bẹ́ẹ̀. Ó fine gan. Okay. Hmm? Okay ṣàwà òkè pẹ̀lú. ah ah oh my god ṣe tó bá ti wẹ̀ tán sí wọ́n wọ́n fún makeup sí wọ́n kò fi heels sí wọ́n kó wà láìkẹ́. iyo iyo silver yẹn. Ah, ah, ṣé ti yẹ. Hmm? ok. Ah. yes. Oh, bó ṣe fine bó ṣe sweet. báwo lè máa bora máa bora máa bora. Baby, you are straight. oh my god. <laughs> okay, let me reply, let me reply. Don't worry, I will reply. Ẹ jẹ́ bára <laughs> Thank you. Wow, I appreciate I appreciate you. Are you deaf? Mo láwọn wèrè wo ló ń bá chat. Two. Mi ò gbọ́. Ta ló ń bá chat? Jọ máa pariwo mọ́ mi ṣé mo pín ní ilé làbà. Ok wo mọ̀ bẹ́ẹ̀ kó tó bẹ́ẹ̀ sọ máa pariwo mi báyìí. Kí ló tó ń pariwo? Ta ló ń kọ́kọ́ pariwo láàrin èmi àtẹ? Kí ló tó tiẹ̀ ní manners tó tiẹ̀ ní tìjú kankan náà? Ó ṣe máa máa pariwo rú bí báyìí. Marriage wedding anniversary àwọn kankan làwọn bá wọn ṣe ń bí báyìí o. Ṣé o ti gbọ́? Títí Ọlọ́run Ọlọ́run á jẹ́ kó dé iye years táwọn achieve kó tó di pé ó túká ṣó ti gbọ́ ṣó rọra ṣe rọra maintain ara ẹ̀ bẹ́ẹ̀ yẹn ṣó ti gbọ́ dọ́là ẹ̀ ẹ̀ alẹ́ ni. you a goat. báwo ni ti ní àti ẹ ṣe kọra wọn ṣá a wa tá débi báyìí. yóò lọ́la tẹ̀. obìnrin tí ò ní respect tún jáde gbogbo wa lẹ́yìn tó gbé débi báyìí. yóò má stop chat mi jàre pẹ̀lú important personality tí mo bá chat nǹkan tó kún ẹ̀ kí bá kí ló ṣe kún ẹ̀ kí ló ń ta ẹ́ lára mo lè chat pẹ̀lú anybody. Oh, bá mi sọ̀rọ̀ náà àwọn tó bá dẹ̀ ń bá mi sọ̀rọ̀ máa dá wọn lóhùn. your mistake that's what you are in fact a full mistake. big mistake ní ẹnu ayé mi mo bọ fún mi i don't know how how how i got here. Hey! the Abdulrahman! Congratulations! so happy. Ọ̀gá sí lovers. Ẹ ṣe tẹ wá, ẹ ṣe tẹ wá, really appreciate. Yeah, you're looking good. Yeah. <laughs> Oh, thank you, bro. <laughs> Congratulations. oh my God, I'm so happy for you. Yes, we are. Ẹ̀dùn náà kí ló ṣẹlẹ̀? Ìyàwó mi wà lókè o, má fi love pa wá mi o. Ah. Ah. <laughs> Darling, baby, baby, please come. Mm ìfàdé mi ló mi dùn pé ẹ wá ẹ náà. Mama. Hello. Ah, good to see happy you. Happy anniversary. Thank you. Oh my God, I'm so happy for you guys. One, two, three, four, five oh, years. Thank How you. That's amazing, right? And still counting. Congratulations. <laughs> Hey, eh, Uncle K, bó ẹ ṣe kí ló dé ẹ̀yin ò ní béèrè èèyàn ẹ̀ ní wáríwá nothing ọpẹ́lọpẹ́ pàǹṣà anniversary àbá má rí. Ah, ah, kí iṣẹ́ ni ṣó sọ fún mi. àbí iṣẹ́ ni. bro mi stop. girl stop jẹ́ ká wà lọ sí mm. girl. love you forever. love you too babe. babe. pàdé ẹ̀ mo máa láìkí oh, rẹ̀ it's oh, very nice. you looking good. pé mi ò mọ̀ nílé ìwà àwọn tó bá ní kọ́lọ̀ báyìí ni mo láìkí. Ah, kí ló ṣe kọ́lọ̀ báyìí kọ́lọ̀ yìí ló wà náà. fine. ìkọ̀kọ̀ mi máa ń láìpẹ́ yọ ọ́nà well ó ṣe ìwà ìmọ́tò báńdì tiẹ̀ náà. yẹ inú ẹ ni màá pò sí. ọ̀gá <laughs> náà mo lè ṣe. o ṣe irun báyìí o tún wé tọ́ba lè lórí. o ti sílẹ̀ ah, lẹ́nu. oru ọmọ ẹ ṣá. yeah wait why you look so sad and stressed is it that you're not happy we're here. kí I don't even understand. How do you mean? You don't understand what? Ṣé mo pé gbogbo nǹkan tí màá ṣe láti tẹ́ àwọn mi náà kò tí a bẹ̀ṣẹ̀ dẹ̀? Inú kókò tí ẹ fi ọjọ́ kan for once kókò tí appreciate effort nínú kókò tí ẹ ṣe nǹkan tó wà múnú mi dùn. Okay, for instance, ó ní aṣọ tí mo rà fún pé kó wọlé. And I was thinking, okay, fine, my family guys come after dinner we go out to hangout and all that but pàtó má jáde stand there ẹsẹ̀ ọ̀tọ̀ nìkan tó wọ̀. wow this is super duper pretty wow <laughs> i like it <laughs> ọkọ ẹ má wà fashionable ah, so nǹkan tó kọ ẹ rà fún ẹ. ẹ eh, nǹkan tó fẹ́ kí n wọlé mi nìyẹn. kí wàá lóde tó wọ̀ ọ́ kíni ò lè wọ̀ ó di bó ṣe rí ni àfi bí ẹni pé mo wà ní òwò kò lápá kò tún lẹ́sẹ̀ ó ríbi tó dé gbogbo àyà yan wá wà ń ta èmi ò wọ́rọ̀ aṣọ bẹ́ẹ̀ yẹn mi ìwà comfortable mo yá bọ́ mo yá wọ nǹkan tí mo wà comfortable ni mi fẹ́ wà lá. ṣe fẹ́ gbòòtọ́ to me o oh, there is nothing wrong with this dress ah. it's super nice short gown ó nápa kí ló jẹ́ kó lápá tó bá jẹ́ pé ó fún ẹ ní monostrap nǹkan. mo kí ni. tàbí tube. ọlọ́run má jẹ́ kí ni. ó fún ẹ láṣọ tó lápá méjì short gown pé kó look sexy fọ́kọ ẹ wá ló lè wọ. wo èmi ò lè wọ mi wọ mi mi i'm just this is better mo free mo lè relate pẹ̀lú everybody and myself i think it's good enough. No, madam. Well, oh, this is nice. So you can't even look good for your husband lọ́jọ́ anniversary. Ah, ah. So ṣé mi ò look good báyìí. ah o look good tó bá ṣe pé tá a bá fẹ́ compare ilé ìsílẹ̀ fún nǹkan tí ọkọ fẹ́ kó wọ̀ jàlámíà tó wọ̀ yìí kò bọ́ sí i. àpò ah, èmi wà more comfortable in this kind of dress báwo mo ṣe máa wọ orú nǹkan báyìí mi tẹ ní lè ṣe nǹkan kan látẹ̀kàn tẹ̀tídé yẹn. It's, it's, that's why you're there. That's why you're like this. <laughs> Ṣùgbọ́n How? Do you want to leave long? want to grow old? Sure. Then you disregard that shit. Gbogbo obìnrin they're the same exact way. Wúlò àgbẹ̀ ńgbà tó ń bọ̀ látọ̀ ọ̀hún ọlọ́run fún wọn ní mission ni pé kí wọ́n drill lives wa and turn it miserable. Ṣorí díọ̀ tí wọ́n fẹ́ tí mo tajọ débi ìyàwó mi <laughs> tó bá mọ ọdún fojú mi rí kí tó débi. You think I give a shit? Ṣorí pàjọ wọlé ń sìn everything looks nice like we're happy because I don't give a shit. Because I keep alternatives. That's the exact same thing you're gonna do. Ṣé wọ́n kọ́ sí tèmi? Ìzọ́rọ̀ ìdókò. Kò bá wọ short slam, kò wọ mini slam, kò wọ pant àti bra. Kí ni nǹkan tó boutique. Wọ́n mm. o, pé kò fi ra o. Òkú dìídì ó lọ select aṣọ tó fẹ́ jù as in the look tó fẹ́ fún ẹ ọkọ mi ìráyè ìwọ wá rí ọkàn tó ń really wà particular about kìíní tó tún dídí ra aṣọ fún ẹ mm. pé kò wọ̀ mm. wọ̀ wá ní wọ̀ the only thing ti fi ẹ̀ ni pé má ti fi oúnjẹ kò fi tù má fi bí pa ó láì oúnjẹ bí <laughs> ìyẹn lọ that's the only thing ọlọ́run bó ṣe máa ń dán ní kálukú jà rẹ̀ ti eléyìí next time tó bá fún un láṣọ ṣé láti wọ ọkàn títí fàyè kò nílò <laughs> wo lójú òun fún ara àbí lójú ẹlòmíì ó máa dàbí ẹni pé mò ń ṣakọ ni àmọ́ mi ò ṣakọ bó ṣe fẹ́ mi ni bí mo ṣe mú ìwà rẹ̀ kó tó di pé pàdé mi ó dẹ̀ fẹ́ mi bẹ́ẹ̀ bó ṣe wá fẹ́ change mi all of a sudden yìí ni kò yé mi i mean you can't change an adult let me be myself around you mm. must i be what you want me to be i mean. Ah, ah èmi ò kí n choose aṣọ fún kó má choose aṣọ fẹ́mi náà i'm more comfortable like this and i look beautiful báwo ló ṣe máa jẹ́ kí n wọ nǹkan tí mi ní feel pé mo fine nínú ẹ̀ tí màá máa yẹra mi wò lẹ́ẹ̀mẹwàá no it's not done anyway i think you should just leave me like this i'm good. Hmm. <sighs> it's alright. wo ti ṣe tán. máa wá ọ̀run pèsè mẹ́fà wò láti gbà mo <laughs> ní wọn rẹpẹtẹ. kò yẹ so that tó no ti for me, fún For báyìí fún ẹlẹ́dìkín báyìí you run there for Pandora. oh understand point me. you think she's going to change for you? a woman never changes except that alone by intervene so until then dude you make yourself happy then I'm gonna take you out show you some nice girls something to ease your stress alright ṣẹ́ràn. mo máa ń gbìmọ̀ àfihàn gbàgbọ́ pé o ti ẹ̀ welcome presence mi mo ti wá rò pé èèyàn kú ni o ṣé ṣé nítorí máa sọ̀tà díẹ̀ pé ìyàwó ẹ̀ wọ́n ṣọkọ wọ́n ṣọkọ mẹ́kọ̀ọ́ bọ̀ ọ̀bẹ let's go have some drinks. <laughs> Ah, ah babe kí ló rí ti kó oúnjẹ òsínwájú ẹ sáláàdì kan ló ń jẹ tí wọ́n ti tún jẹ báyìí ó máa ń rùn sí mi ó sì máa jẹ́ létà ọ̀bọ̀ náà náà torí ẹ̀ mo ṣe ìjẹ salad lásán and eat my rice too. ló ṣe lẹ́yìn létí bí àwa ẹni kò jẹun kó rí òun rò This is very good. Very nice. You made this? I did. Gbádùn. <laughs> Mm, Ọ̀la bó ṣe yẹ kó jẹ ìyàwó léèyàn ṣe taste ni. Mm, tell me. I know it's um. Abi, you're just like mine. <laughs> She can make me your woman, right? Yeah. I ah, find you telling this problem. There's something about you guys. See, you may tell me got a man so. But uh, a man pray, a man wish for it. You know the way you guys um relate, Beshiman Barahishiri, <laughs> public display of affection. In fact, Mama wonder be shit a man give already with a matcha. Ah, I love magic. Mm. Rebuke it in Jesus' name. You know what the Bible says. Mm -hmm. Be careful what you ask for. You just might get it. Mm. Yeah, yeah. Ask and ah! <laughs> it shall be given. Ọlọ́run shall be given. Ọlọ́run fún nírú tó fẹ́ mi yìí náà. Àbí? No, I'm fine. I'm, <laughs> fine you fẹ́ poison me ah, ah, i mean not poison. wọ́n ṣe wish wa. no me, me, me. poison mi pe mo fẹ́ kí n jẹun kí me. tóbi ni you make me fat. <laughs> o ma tóbi ah. ọkọ mi ma tóbi tóbi tóbi tóbi. Does anybody fẹ́ eh, salad sẹ́? Okay. Sure. Mm. This is amazing. Thank you, sir. Mm. Thanks for the hospitality. You're an amazing woman. Thank you. Ọlọ́run ìgbà làkàyè. Àmín o. Wà á bọ̀kọ̀ kalẹ̀. Irú ìyàwó tiẹ̀ báyìí Ọlọ́run á yàn fún irú àwọn àwọn ọ̀rẹ́ wa yòókù lọ. Àmín. Ọ̀gọ́, irú ọkọ ti ní báyìí, ó tí wọ́n wá roko báyìí ọlọ́run àfi wọn àfi kẹ́ wọn. <laughs> ọmọ kan tí mo like man appreciation. yes na so ó máa ń dá kí ọkùnrin náà máa appreciate obìnrin. yes mm. kọ́ ló máa bá gbé ìtọ́jú lọ fún un. Ah. so kóbìnrin náà máa appreciate ọkọ ẹ fún àwọn nǹkan tó bá ṣe. absolutely. It's, mm. it's necessary. Mm. It's necessary. Ọ̀rọ̀ àgbà ni o. Ẹni tó bá mọ̀. <laughs> Mm. Ọlọ́run àmàràn wà lọ́wọ́. Àwọn Sori, you know what, what's so amazing about your food? àwọn obìnrin kan wà ní pé wọn ò sure mi a máa ń rí olórí news wọn ò níṣẹ́ wọn ní nǹkan tó ń ṣe they full housewife ìyàwó mi báyìí eh. right so ẹ pé even their food is unbearable eh. hmm. wọ́n sún jẹ fún ẹ bó o jẹ hmm. is a problem hmm. a housewife tọkọ bá délé tí ò bá jẹ nǹkan tí ìyàwó bá ṣe ìwé kan tún lọ sí mí ni. kọ́lọ̀ fún yín ní kọ́lọ̀ fún wọn ní ìrúyà. ṣẹ́rí ọkọ mi mọ nǹkan tó ń sọ because ọkọ mi like oúnjẹ bàjẹ́ bàjẹ́ ọkọ tó ń ṣiṣẹ́ déédéé ó ní láti lásìkò tó máa máa gbádùn hmm. mo ṣe ẹ̀fọ́ kan fún ọkọ mi ní ọjọ́ tá à ń gbé Jesus Christ oríṣiríṣiríṣi ni mo kó sí ọkọ mi jẹ́ jẹ́ jẹ́ jẹ́ jẹ́. ṣé once in a while once in a while. Eh? <laughs> pẹ̀lú prayer wọ́n ti lè wá ládùúrà ni. ẹ máa ń sẹ̀fọ́ gidi pé àtìmú kan sọ pé lè yí um, ó special. yeah because yes ipe. Eh. she she cooks it every day but wọ́n máa ṣàdúrà pé kó tún máa sè sí. <laughs> exactly. Oh. Ẹ fún ṣáàkì ẹjọ́. Mi kì í torí iṣẹ́ kò ń ṣe all the time ni mi máa ń Eh. because you work. Where are we? No, no, ń ṣe Share, the only job they have is to cook. wow don't do it. ah you know you know. ah uh, uh, fíìmù mo rántí fíìmù tó ń sọ. Ah, olùdíje tó bí ó dà sí i eh. nǹkan tí mo ti máa eh, appreciate lè gbé tíyàwó bá ń ṣiṣẹ́ o máa ra nǹkan wálé fọkọ ọkọ máa appreciate ẹ tọkọ máa ṣiṣẹ́ o náà máa ra nǹkan wálé fún ìyàwó ìyàwó máa appreciate ẹ you know so what what what your take on that. it's a symbiotic relationship. ẹ kò ṣe hmm. kórè ń wọ nìyẹn. exactly. bọ́lá o máa fi hàn níyàwó lórí burúkú. Hmm, àmín ọ̀pọ̀ alálùbáríkà lọ́lọ́run ọkọ fún ẹ hmm. hmm. kó lè pe àmì mò ń wo fíìmù sọ mi ọkọ tó ń kó délé tó ń ṣiṣẹ́ ìyàwó níyàn tó ń ṣe she She's useless totally ó wà lọlé kọ́kọ́ dancing kó ní ok gíga onípò ti ṣe right <laughs> sorry baby sorry, you alright darling mm, come here. hello sista mi bákan náà ṣì ni o nothing nothing has changed ẹ̀yin lẹ́dẹ̀ ní pé kí n fi rírí ṣaláìrí kí n mọ́kàn kúrò nínú gbogbo nǹkan tó bá ti ń ṣe fún mi gbogbo ìpátápátá ni mo ti mójú kúrò kò change. ọkọ mi ò gbọ́ tèmi ó ti sú mi I'm, I'm really getting tired. Àmì, àmì. Change ọwọ́. thank you darling ìwọ náà ló máa ń jẹ́ kí n bínú sí ilé kankan. Hmm, obìnrin lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí báyìí nísinsìnyí náà wọ́n ti padà di darling yẹn àbí. <laughs> of course now you are always my darling ah. and um, ìwọ ló máa ń jẹ́ kájà ìwọ ló máa ń fà. lọ́wọ́ ọ̀rọ̀ kan ṣáá kò ṣáá jà mọ́ báyìí sí. Ah, of course yẹn ti ó ti lọ mọ̀ kó máa ń dáná kéèyàn ṣáà máa yan effect yẹn náà ní ká dá bólè. Darling. lẹ́jọ́ mẹ́ta nítorí Ọlọ́run kò yé mi o kò tiẹ̀ wá ń dúró kí n dé kó tó bó máa sùn sìn mo jẹun mi ò jẹun mo máa jẹun mi ò ní jẹun kò tiẹ̀ wá kàn mọ́ ẹ́ kí ni gbogbo pálapàla yẹn sìn nítorí Ọlọ́run ìjọba ìsìn àbúrò kí lélẹ́yìn tí wọ́n máa tún àpò gbadagba ara máa lọ máa lọ máa lọ máa lọ dáná kitchen sìn wo they get better they get better. Padre, So, this is Linda. my comfort zone. Mm. The one who eases my stress. I see. Yeah. Uh, <laughs> anyways, um, Yawa, I'm nice ah, to meet you. Sani Yaina. Ah. Ah. Sweet 16 ló ń gbé ní à. Ah. Èmi kàn fún pé kí n fi ṣe àpọ́nlé obìnrin like. Um, I ah, know that more to argue. I'm looking for that. <laughs> I know that more. Uh, Hello. Agnes. What's away? How Hi. How you doing? Good to see you. Good to same see you. Here, same here, same here. Uh, so, my dear. Hello. Hi. Hi. Wo, tí tọkọtaya wọn ò bá mọ nǹkan tó yẹ kí wọ́n ṣe, introduce ara mi. I'm Agnes. Ah, uh, Adé yìí lórúkọ mi. Oh, amazing. Isn't that just amazing? ṣé wọn náà ti rí ibi tá a fẹ́ gbin Should be àṣebí ìtúlù náà. bit báwo. That is your new comfort zone. <laughs> so what do you do? Oh yeah, um, ọ̀rẹ́ ọ̀rẹ́ mi, you know, um, we are friends and um, actually, no, no, I know. I mean mo kàn ọ̀sán wá síbí. ó ń ṣe ẹnu àbẹ ṣe bẹ̀rù kékeré ṣé wo ló ń ṣe are you married. If I, I, I, no, no, no, let's just, how about we just get something to drink? How about that? I think that be better. okay. So Mama tún ṣe àbí. I understand. I understand Get ten try láti play. we can be what we wanna be tí a bá ní our love will last forever tí a bá fẹ́ra ife ìfẹ́ ìfẹ́ làkọjá òfin òun làkọjá òfin dúró lórí ìfẹ́ ṣetán dúró lórí ìfẹ́ òdodo ó ṣe pàtàkì láti mẹ́ni tí a fẹ́ ó ṣe kókó mọ wà sóhun ló ọ̀rẹ́ ìfẹ́ àṣetán ló yẹ ká ní fúnra wa. ìbọ̀wọ̀ láàrin ọkọ àti aya ó ṣe pàtàkì o patience is virtue just be calm and keep moving on. Keep moving on. Everything, everything, everything is gonna be fine. ṣètò dúró lórí ìfẹ́ òdodo ó ṣe pàtàkì láti mẹni tí a fẹ́. mọ ìwà fún ìwà sóhun ló jẹ́ ọ̀rẹ́ jọ̀rẹ́ ìfẹ́ àìṣẹ̀tàn ló yẹ ká ní fúnra wa. dúró lórí ìfẹ́ ṣètò dúró lórí ìfẹ́ òdodo ṣe pàtàkì láti mẹ́ni tí a fẹ́. Ó ṣe pàtàkì ó ṣe kókó. Mọ ìwà fọ́níwà ṣóhun ló jẹ́ ọ̀rẹ́ jọ̀rẹ́. Ìfẹ́ àìṣẹ̀tàn ló yẹ ká ní fúnra. gbé gbé náà gbé ṣó ló fẹ́ sórí burúkú ni ó yẹ kó gbé nì. Mrs. Speaker, speak your now, Mrs. Speaker. Ah, we're waiting for you to come. See Mrs. Trump. Ah. Oh baby. Oh baby. Oh baby. ọlọ́run á jẹ́ kó gbé ṣá mo mọ̀ pé wàá padà gbé ṣé bó gbé ni. ìyàwó dé òye màá ní o ah. kò máa jẹ́ ń gbádùn o ó kò pariwo orí burúkú sọ̀rọ̀ sí lórí fóònù látàárọ̀ màá ní. kí ló ló ṣe òun kọ́lá frank abeg. tí mo fẹ́ sọ sọ̀rọ̀ ó ti sú mi àtàrò kàn ń pè pípé kò ń pariwo fátáfátá lórí fóònù. woman is so funny. olórí burúkú ọmọ àwọn ọmọ tí wọn ò kọ́. ẹ o pè mí padà o ti fẹ́ sori ẹ <laughs> olórí burúkú ẹ o ò tún rówó ra airtime wọn ò fún ẹ lówó débẹ̀ àbówó ìtàn fún ẹ nǹkan tó fi ń ṣe ọ̀tọ̀ àwọn ọmọ àlè olóṣì ẹ̀jọ́ ní kúure papọ̀ ni. jọ ṣó flash mi ni. speaker. hello. so olórí burúkú ara o ò rówó ra airtime òun flash mi pọ̀pọ̀pọ̀pọ̀ ẹ wo ẹ fi ọkọ mi sílẹ̀ o ẹnìkan ò kí n bá yín mímí dùn mí èmi ni mo ní nǹkan mi kò dẹ̀ sẹ́ni tó lè bá mi dùn. <laughs> oríṣiríṣi. ẹ ṣe ti gbọ́ ṣe ti gbọ́. ẹ à ń gbọ́ kí ló ṣẹlẹ̀. ó máa ṣòfò ni òfò lómi ẹ̀fọ́ ṣe ó ṣòfò ni. ìyẹn ṣọ ní dájú ó wà láàyè. ẹ tó mi sí wàhálà woman ọkọ ẹ ṣì ń wálé lóṣù fi rí nọ́mbà jì lórí fóònù ṣorí tó máa pí ẹ ni pé kó má da nọ́mbà yìí mọ́ because ọkọ ẹ là ń bá lọ́jà nìkan ṣùgbọ́n là ń bá lọ́jà ni abẹ́ta fún eko ìtọ́jú jókòó ṣe kalẹ̀ síbi tó bá máa wà. ẹ dá padà láyé láyé má bá mi sọ mẹ́tàlá ẹ̀ ò tó bẹ̀ àwọn bàbá lákùbàbá ìyálàjà ẹ̀gọ́ wọn ò bí wọn rí ọkọ tèmi ò ní wálé wá sùn fún kí ni ta ni ẹ tó fẹ́ máa sùn who are you. madam madam afẹnilọ́kọ ò jẹ̀bi ẹ̀yin ni kẹ́ su ọkọ yín mọ́lẹ̀. bí ó bá yẹ kó jókòó sí kẹ́yìn kan sí tí ò ní ṣe àtẹ̀kọ́. ṣe rádaràda kiri. Ah, ọ̀rẹ́ kí ló dé tó fẹ́ máa fọ̀ hand mi náà ah. Ah, òun pé lórí burúkú yìí ni madam àbí kọ́ lóun dà á láàmú níbi tó wà àbó lórí burúkú ni ẹnì. <laughs> ìwọ ní mẹ́wàá tó lè fẹ́mi ṣe ẹ̀yin ọmọ ìran kíran ẹ̀yin tẹ́ ẹ̀ níran ẹ̀ nídìílé ẹ̀ wá láti ilé wọ́ tó o bá lọ ṣọ́ rẹ̀ tó bá lọ rò pé bóyá oníwèrè kan lórí àwa máa treat fọkọ̀ pé lóṣù. nítorí wípé èmi ti bá fún ẹ wò ó. lùkúlùkù lápá ẹ ṣọ̀kànnà láyé ojú rẹ̀ jẹ́ ó dàbí lórí burúkú yẹ ò mọ̀ mi. hello hello o ìwọ lè pa fóònù olórí burúkú ara ẹ pa fún ẹ máa rẹ́ẹ̀nì kú ni sẹ́bẹ̀yìn rẹ́ẹ̀nì ẹ máa rẹ́ẹ̀nì wọjà ni ẹ̀yin olóṣì olórí burúkú àwọn ọmọ tí wọn ò níran wọn ò nílé wọn ò ní nǹkan nínú ilé èmi mo tiẹ̀ fẹ́ mú gan sẹ̀. ọkọ ò tiẹ̀ ní máa lé ọ̀rẹ́ mi kiri ọ̀rẹ́ mi wàá gba ọmọ tó mẹ́rẹ́ ṣe. ìyàwó àlẹ́ òye fún rẹ̀. ó ti ṣe kinní yẹn fún un. ló wá ń da ìyàwó ìgbà lóhùn. ó wá sọ pé afẹ́nilọ́kọ̀ ò jẹ̀bi. wọn ò ọkọ ilé ẹ̀kọ́ fi kò bá sọ̀rọ̀ o ò ní right kankan láti máa bálé ọkọ ẹ jà náà honestly speaking ìwọ àti ọkọ ẹ lọ́lọ́rọ̀. mi ò ní right láti bàjá ó dàbí ẹni wípé o ò rí text message tí mo sọ obìnrin yìí dúpẹ́ lọ́wọ́ ọkọ mi pé owó tó fún òun òun appreciate ẹ̀ ó tún wá ń sọ pé òun dúpẹ́ gan torí bó ṣe bá òun lájọṣepọ̀ tí mo dẹ̀ mọ orú ọkọ tí mo ní pé jẹ́ kí ẹṣin burúkú ni Hey, Bola, what, are you saying? Ohun kan tó sọ ni mo gbọ́, ó dẹ̀ yìí mi yékéyéké. Ṣùgbọ́n fóònù ọkùnrin òyìnbó sọ di newspaper tó fẹ́ máa check kó máa Excitement wo ló wà nínú ẹ̀? Ṣé wo mọ̀ pé fóònù àwọn ọkùnrin ó dàbí àlùbọ́sà ni? Tó bá ṣe ń tu, tó ń rẹ̀, bẹ́ẹ̀ ló máa gbomi jẹ́ lójú ẹ̀ o ò ní reason kankan láti máa wo fóònù ọkọ ẹ̀. Hmm. so ṣé nǹkan tó ń sọ fún mi sìn ni pé o lè tún fóònù ọkọ ẹ̀ débi tó máa pe àlè ẹ̀. ṣorí case tó ń sọ yìí it's a different one on its own under normal circumstances nǹkan tó kọ bá ní ìyàwó lórí nǹkan tí ìyàwó bá ní ọkọ ló ní ó yẹ kéèyàn lè mú fóònù ọkọ èèyàn kéèyàn chẹ́kẹ̀ ọmọ mọ̀ pé ọkọ mi yan àlè kí wọ́n á mú fóònù ẹ̀ kí n máa ní òkè kí n náà jọ sọ last kí ni last conversation wọn olúwa ti ṣetán láti fún ẹ̀ hypertension ó ti ṣetán láti kú wọ́n tó ti mọ̀ pé nǹkan tó wà nínú ẹ̀ nìyẹn má wulẹ̀ chẹ́kẹ̀ kó má parẹ́ kó rajẹ́ kó wà láyé tiẹ̀ kí wọ́n wà láyé tiẹ̀ bí wọ́n tún máa bá ẹ nínú jẹ́ òun máa máa live life ẹ̀. then you will be living in sadness. So there is no point. Mama, are you sure you truly love your husband? I love him. I love my husband wholeheartedly. Do you love him? ní ọkọ mi kan but kí ló fẹ́ kí n ṣe. ó because to forget someone is to be under another person. èmi yóò wá lè mo lè you are wá lè láì ṣe bá òfin ṣe nìyẹn sórí gbogbo nǹkan tí mò ń ṣe fọkàn rẹ tí mo ṣe máa ń pariwo mọ́ máa bá àjà má ṣe dínú mi èmi náà kò ń ṣe so that we náà máa feel pains àti hurt tó ń jẹ́ kí n feel mi kò dínú mi gbogbo nǹkan tí mo dẹ̀ lè ṣe òun ni mo ti ń ṣe tó gbogbo tí máa ń bàjà ó máa stop bọ́sì kàkà kó stop tó fi ń lè síta sí I'm so sorry. Mi ò mi ò ní láti hurt ẹ. me. kàn jẹ́ wonder you kàn more at irú àmúmọ́ra your jogún fún You're ni. Irú lámúmọ́ra tó tó bẹ́ẹ̀ ni. insurance and ìgbà tí mo ti try gbogbo nǹkan tí mo lè try tí mo bàjá lójoojúmọ́ inú ilé mi ń kó ọ̀rọ̀ sí mi inú ilé mi ń sí mi now I don't even know what to do. But then, kí I àwọn <sighs> <sighs> pé mo ń disturb ẹ. it's okay. Um, ṣorí mo fẹ́ bẹ̀rẹ̀ níṣẹ́ kan. irú iṣẹ́ mi. I need you to help me talk to my wife. See, more appreciate her. And I like your dress sense. Irú nǹkan tí máa ń fẹ́ kí èèyàn tí bá fẹ́ kó wọlé lé pàápàá láàrin nílé ìyàwó mi kò kí ń rí bẹ́ẹ̀ ọkàn láì kó máa bora bora bora náà láàrin tí bá tún mi lára àwọn èèyàn ta ti bára wálé fún kò ní wọ I just need to help me talk to her yes jẹ́ kó mọ̀ pé mo truly nífẹ̀ẹ́ and I can't afford to cheat on my wife because I love her so much nǹkan tó jẹ́ kí n farabalẹ̀ láti fẹ́ ohun tí owó mi nìyí tí ó dẹ̀ tẹ̀ mí náà I'm sorry to say this you're beautiful but I still cannot cheat on my wife. Please, I'll give you her contact and talk to her. Kò bá mi bá sọ̀rọ̀ kó mọ̀ pé nǹkan tí ọkọ bá fẹ́ ló yẹ kí ìyàwó máa ṣe. and I'll pay you. Tèmi yé mi, oh tèmi me, mi. Tí mo ṣe ń me, mi jẹ́jẹ́, me, yé take Tí mo ṣe ń ṣọkàn mi jẹ́jẹ́, tèmi yé mi. Bíṣù ọmọ bá jìnnà bá jìnnà kó má má jọ mí lẹ́nu. Temi, èmi oh, Temi, èmi tí mo ṣe ń ṣọkàn mi jeje, Temi, èmi tí mo ṣe ń mi jẹ́jẹ́ tèmi èmi tèmi èmi ò tèmi èmi. Is everything okay? Everything is fine. Absolutely. I made you favorite. Mm. Imagine. Well, I suppose that's your new plot to poison and kill me. Poison you? <laughs> that's absolutely impossible. I can't poison my husband. I love you too much to do that to you. What? Now, watch out. Sit down. Sweetheart, change has come. Mm-hmm. Well, I don't know who I'm talking to right now. <laughs> this is a new Omobola. It's your food. we are eating it together, Abby. Yes, together. You take the first one. <laughs> if you want me to, you feed me, I feed you. Oh, you bet I will. <laughs> sọ́dọ̀ sista mi fẹ́ lọ mú aṣọ wedding bíi gbé. o ò dẹ̀ sọ tẹ́lẹ̀ fún mi. of course mo máa sọ fún ẹ kí n tó jáde. Ah, o máa sọ fún mi. of course. tó bá jáde wá ṣe wá sọ fún mi nínú ilé mi lọ ṣe máa sọ ẹ fún mi. Ah. hello sista mi ẹ ẹ wò mo ti ń bọ̀ mo ti ń bọ̀ mo ti ń bọ̀ mo ti ń kúrò lébẹ̀ yẹn mo ti ń kúrò. ó lọ bẹ́ẹ̀. Ah! okay sẹ́yìn wọ́n ní àyàndà ah, ah, ọ̀ oh, ẹ ní sùúrù ẹ ní sùúrù. ọ̀rọ̀. Hmm a ní kẹ́ hmm. oh <laughs> so ìwọ ni ìwọ ló ní mi ò ní gbádùn ọkọ mi ìwọ ló sọ wípé mi ò ní fẹ̀dọ̀ lórí òróró nílé ọkọ mi kí ni mo ṣe fún ẹ gan. madam ẹ tèkẹ́ easy. sí oh ah ah ó ṣáà ṣe pé oògùn lẹ fi wọ́ mi wá síbí báyìí hmm. ah. èmi wá bá yín sọ èyí tó òótọ́ ọ̀rọ̀ ni nítorí èmi àtọkọ yín àfẹ́ra wa o àná ọkọ yín nífẹ̀ẹ́ yín gan torí ẹ̀ kò lè fẹ́ ẹlòmíì á dẹ̀ dà kẹ́ chẹ́ǹjì wa yín kẹ́ ṣe nǹkan tí ọkọ yín fẹ́ kó dẹ̀ sí obìnrin kankan tó wù láti jẹ́ side chick but situation of things ló ń fa gbogbo eléyìí ẹ́ ah ẹ̀yin tẹ́tí ẹ̀ ti wà nílé ọkọ ó yẹ kí inú yín máa dùn ní because ẹ lọ́ọ̀kì gan ọ̀rọ̀ yín dàbí ẹni tó lórí tí ò ní fìlà ni ah ah tó bá jẹ́ wípé ẹ̀yin náà ń ṣe gbogbo nǹkan tọkọ yín fẹ́ ni ọkọ yóò ní máa rìnrìn gbèrègbèrè káàkiri náà kò dẹ̀ ní da kẹ́ ẹ lùzì nǹkan tẹ̀tì ní already tí bá ṣe pé torí pé aṣọ ò bọ́mọ yẹn mọ́ ni ah, ah, ó ń ṣe ibi téèyàn wà yìí náà ló yẹ kó wà náà so ẹ ṣáà mọ bẹ ṣe máa ṣọ̀rọ̀ ara yín ṣá good day. ẹ ẹ má bínú sí ẹ jọ ń sọ̀rọ̀ ẹ lọ. Ah, ẹ surprise me, gan-an ó wíṣ pé gbogbo obìnrin lè dàbí títí yín torí tí gbogbo obìnrin bá rí bíi tìyìn wọn ò ní máa fi wá pàṣàmọ́ póbìnrin bubu obìnrin torí wípé tí gbogbo wa bá lè máa ṣe báyìí ká máa fara wa múra ká ah, surprise me, gan-an ẹ wo ẹ má bínú èmi náà kúkú ń ṣèyàn bẹ́ẹ̀ ó kàn jẹ́ pé kò sẹ́ni tá a máa nà tára ò ní tà mo fọlọ́run bá bẹ̀yìn máa ẹ má bínú sí mi o. àbínú ìbínú kẹ́kọ̀ọ́ máa lose nǹkan tẹ̀tí ní ọ̀rẹ́ dé ni. kẹ̀dẹ̀ máa wá wò ó gbogbo nǹkan tí ẹ̀yìn sọ bí nǹkan tó ṣẹlẹ̀ yìí èmi ò rí pípí deal because irú létí mo ti jáde ilé ò kí fẹ́ wọṣọ tó ṣíra lẹ̀ ó láwọn nǹkan tèmi ò kí fẹ́ ṣe ó máa ní dandan mo gbọ́dọ̀ ṣe nǹkan báyìí ìmọ̀ ábìlì pé ṣé bí mi náà ní life tèmi èmi fi pa àwọn nǹkan tèmi wọ̀ yìí àwọn ló fàìn jù mo dẹ̀ wà comfortable nínú ẹ̀ so why must I wear aṣọ tó máa ṣaralẹ̀ why must I do this why must I do that àmọ́ fún ilé ìtẹ̀tẹ̀ wa sọ yìí mo máa change for good nǹkan tọkàn mi bá fẹ́ máa máa bá fẹ́ mi ì mọ̀ pé bẹ́ẹ̀ ló ṣe ẹ ṣe gan-an it's okay it's okay God bless you ẹ má bínú mi ṣèyàn bẹ́ẹ̀ o. ó yẹ mi ó yẹ mi ẹ má rọrùn. olúwa bá mi túnlẹ̀ àti ọ̀nà yín náà ṣe o ṣe gan nice meeting you. it's my pleasure èmi náà ò burú tó bẹ́ẹ̀ yẹn má bínú i'm so sorry it's okay, for all the. mo understand ah. Uh, ta ló máa ta ló máa fẹ́ kọ́ gba nǹkan tí nǹkan tó da bẹ́ẹ̀ yẹn lọ́wọ́ mi. all right. god bless you god bless you too. kẹ́ni nice time yẹn. àtẹ̀yìn náà all right. <laughs> sista mi hmm. ẹ wo mo ṣàwà àwọn tó máa ń sọ pé ilé ọkọ ò easy hmm. èmi mọ̀ kí bó ṣe rí leléyìí o. Ah! ọgbọ́n la fi ń gbélé ọkọ èèyàn máa ń fi ọgbọ́n jẹ ayé nílé ọkọ ni hmm. ẹni tí ò bá ní ọgbọ́n nílé ọkọ wo ẹrù ẹ̀ báyìí ìta ló wà ìta ìta báyìí ló wà nítorí àmúṣe ní pé kó ra máa ṣe steady steady. ọpẹ́lọpẹ́ ọgbọ́n tẹ ẹ̀kọ́ mi tẹ bá ibi tó mọ̀ ṣe máa ń pè mí sìn ìgbà tí mo fẹ́ kúrò nílé tẹ báyìí tí mo ṣe ń dẹ mọ mo mọ kó ti jí o mo kàn ń ṣó ara mi báyìí mo ń lọ mo mọ mo ṣàfẹ́ fún látẹ̀ńṣàn yẹn tó lajú tó rí mi báyìí lónìí níbo ni mo fi ń lọ tẹ̀sí tí kò yín kàn wọlé báyìí mo kàn gbé báàgì mi mo disappear pẹ̀lú gbogbo sexy body yìí. mo mọ̀ mọ̀ ni ah. mo mọ̀ mọ̀ ni gbogbo kínní yẹn ayé àjìnà ni ó ti pè mí pè mí pè mí mo mọ̀ mọ̀ báyìí mi jẹ́ gbé kọ́ yẹn oh. èmi ni mo ń ẹ̀ṣẹ̀ ẹ̀rẹ̀ òun náà ló máa ń pè mí ìkẹ́ èmi ò ní gbé o. kí ló dé pè náà ẹ jẹ́ kó máa pè mí ah, jẹ́ kó máa pè mí fẹ́yẹn máa tó máa pọ̀ sí mo tẹ̀ mo mo mo mo fall in love pẹ̀lú gbogbo pípé yẹn ọlọ́run ayọ̀ kò yà ní wèrè wọn lọ́jọ́ kan o tẹ̀ lè yàwó yọ ọkọ ah, mi ni kò lè yàwó ó kàn wọ́n máa lọ́ọ̀bù mi sí ni. lọ́ọ̀bù wá ń tíntín. bẹ́ẹ̀ ni o ah, èmi ni mò ń trend lọ́wọ́lọ́wọ́. wọ́n máa fọ lórí. ó ti fojú mi hàn ìmọ̀jẹ̀ ń ṣó ẹ̀ díẹ̀. ó dà bẹ́ẹ̀. yẹ́n mi sí bá mú fóònù mi bẹ̀rẹ̀ sàmì pẹ̀lẹ́ àbúrò mi ó ti bá ẹ sàmì ẹ jẹ́ kí n máa ṣó ẹ̀ díẹ̀ díẹ̀ báyìí. Ah, ah, ah. òun ló máa ń pè mí. ẹ jọ kí ló tún pè yín fún. kí ló expect jẹ́ ń ṣàgbé náà. hello àyè kásán o. Eh, eh, ẹ ẹ màmá ẹ jọ máa ìyàwó mi fẹ́ bá sọ̀rọ̀ bó ti ń pe fóònù àti mẹ́fọ̀n kò pé ó lè sọ pé ọ̀dọ̀ yín lòún bọ̀ ẹ ṣe sùúrù náà ẹ ṣe sùúrù ọ̀dọ̀ mi tí ìyàwó yín dágbére náà ló wà even ló wà wájú mi gan báyìí mi ò ṣeré sẹ̀ ó lẹ́ fìkó lè wà by this time ọ̀dọ̀ mi tó dágbére ni kì í rìnrìn kùnrin. ẹ jẹ́ bá mi gbé fún ọjọ́. Hello, honey. Ah, kí ló ṣẹlẹ̀ mo ti ń pe fóònù látẹ̀ nǹkan ò pí kọ rẹ̀. Má bínú, má bínú ẹnu ọlọ́run fóònù mi wà ní silence ngbà yẹn mi tiẹ̀ wá mọ̀ pé òun pè mí gan inú ọjà la wà. handset náà ń pè wàá fi títò sẹ tó bá rìn wàá lè mọ̀ pé ó rìn wàá lè gbé. a ní kó má bínú sẹ́yìn. ó mọ nǹkan tó máa ṣe fún mi sìn jọkọ fún mi ní táìm díẹ̀ èmi àti sista mi à ń ṣe nǹkan lọ́wọ́ tábàyè ṣe tán mo máa pè é padà ó ṣèlọ. wàá pè wàá. bá olúwa ẹ fẹ́ kí ló lọ fẹ́ jẹ báyìí tí màá táwọn ọlọ́mọ dáná fi ṣe báyìí. ọ̀gá love one thing àdúrà máa ti gbà ó máa ga mi tiẹ̀ jẹ́ kó sọ̀rọ̀ tán ó ń ṣe ẹ mo sáré kọ́ tiẹ̀ ìfẹ́ yìí máa ti lágbára gan ẹ wo kó máa gun báyìí kó máa gun báyìí nǹkan tí mo fẹ́ gangan nìyẹn ọlọ́run ajé ó ṣeé ṣe àmì o àmì o àmì àmì ayọ̀lá máa gbọ́ àtìlá àmì àmì àmì sísá mi ṣe mọ̀ pé ó ṣì ń strange sí mi pé mi ni Thomas ń pè pè pè pè pè tó ń fi fóònù lé mi kiri báyìí. Hello. Oh, good afternoon, ma. How are you? Fine, ma. You're welcome. Yeah. Wow. Not on fragrances. Ṣé wọn wá too expensive? Gbogbo when Jackie n kọ́kọ́ lọ fáwọn decorations you know wow this is beautiful so how much is this ballerina this ballet dancer Checking in wow this is beautiful ah ah èló wà lélẹ̀ seven <gasps> thousand. you know what You know ló máa ta fún mi jálẹ̀. chalẹ̀ tó ṣẹ̀yìn mà six <gasps> o ti rí pé mo you know just ìsọ kankan you know jẹ́ ìsọ kankan i'm buying five different artworks five. Okay, uh -huh. I'm planning to put them in five different strategic places nínú ilé mi. Okay, ah, ọ̀gá yẹn gan ló máa pay mi. Yes ma, ẹ wọ̀ wọ́n dún price kìíní. Ẹ dúró, ta Can you ń wò yìí? Let see, it's a lie! Oh my God! kí ló dé. kí ló ṣẹlẹ̀. <laughs> Ah, ah, kí ló ń jẹ. ọlá ọlọ́run ni ọ̀rẹ́ mi you ends looking bad also. báwo ni báwo ni gbogbo nǹkan fine i'm fine. ìwọ ni the last person to expect last rí lọ́wọ́lọ́wọ́ low tọ́ba ni mo máa rí eléyìí imagine. ah i'm so You're happy. you're looking so beautiful. you ain't looking bad too. Oh, ah, mi. kí ló ṣẹlẹ̀ àbí ìwọ ni madam tó ní kí n wá bá my eh, báyìí. Sister máa kọ́ o sista mi ni. Ah, ẹ ká sàn máa o. ẹ̀rọ ẹ ká bọ̀ kúrò rántí wọn mọ́. mo ti yan ẹ wedding last one, wa bí n pé kónkóló yẹn. wo tó bá rí sìn yẹn ó ti di kan tó ń jábẹ tó bá bẹ̀rẹ̀ apá. irọ́ ni o oh my god òótọ́ lọ́rọ̀ àwọn àgbà pé ibi tí àgbàlagbà bá dúró sí ibẹ̀ lọ́mọdé ti máa wá bá that's so interesting mi gbúrọ̀ mi sẹ̀. Mm. <laughs> Everyone removes work one. Ah, hey, the fifty people by you. Ah, baby, the one we call you. Eh, ah, eh, babe, ó bá mi remote TV inú yàrá Remote? Remote TV inú yàrá wa. Eh. Ah, ah, ó yẹ kó wà lórí bẹ́sà lọ́kàn rẹ̀. No, no, no, kò sínú yàrá sí ó what everywhere mm-hmm. síbẹ̀ ẹ̀. Uh, check, check do drawer. No. Oh, hmm? Um, mm? um, You're looking so beautiful. Mm -hmm. I, feel, I mean, like. Darling, I'm so sorry. Mo mọ̀ pé mo ti ṣe I took you for granted. You ò appreciate àwọn nǹkan tó ń ṣe according to you but honestly kì í ṣe pé mi ò appreciate ẹ̀ kò kàn mọ́ mi lára ni so mo máa ń rí bí ẹni wípé o fẹ́ kí of tàpá síra mi pẹ̀lú gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ bó mo ti wá realize wípé ọkọ lolówó orí aya nǹkan tọkọ èèyàn bá dẹ̀ fẹ́ lèèyàn máa ń bá fẹ́. so that a human may need peace. I just want us to be happy again, and I'm very sorry. Mapino, I promise I am going to change for good. Yeah, Mulima were comfortable on my own, but it's about you because you're my husband. So whatever you want oh. is what I wear from now. And now, it's about us. I'm sorry. It's okay. I'm sorry too. Kémi náà understand pé naturally lè you know, to tó fẹ́ máa wọ skimpy skimpy you know short short or revealing things like that like that like that but eh, nǹkan tó ṣe mí ni pé tí màá ti rí nǹkan kan lára obìnrin kan ta mo máa ń fẹ́ pé tí màá fi tẹ̀lé obìnrin yẹn àbí you know wáyé tí and ṣe ra nǹkan bẹ́ẹ̀ wá sílé fún ìyàwó mi kó so you can look beautiful and sexy for me and me alone um, But, what's in gbà Well, pẹ̀lú gbogbo ṣùgbọ́n ẹ̀ like. <laughs> don't worry èmi lè mi máa change ǹsẹ̀ ní láti gbà mí bẹ́ẹ̀. we should grant. I love you, babe. I love you, mother. Mm. Mm. <sighs> Mm. Um. <clears throat> ẹ̀kọ́ yẹn oníwà rẹ̀ mọ̀ remote hmm. hmm. um, tv òkè abẹ́. mo fẹ́ ká wo program family affairs. ah family affairs. Mm-hmm. Um, program kan wà tó máa ṣe ní Yorùbá hmm. lórí pápá. lórí pápá. ẹ ẹ. nothing to drink? She can drink me. Really? Come here. You know how happy of a man I am right now? Hmm. Mm -hmm. How? I'm the happiest man in the world. You know me doing inú mi dùn my nísìnyí náà ti mọ pé ọkọ olórí aya ìrẹ̀kí ń gbókò ẹ̀ Hmm with once again. Don't say I'm sorry. Hmm, gbogbo bí mo ṣe máa ń ṣe ti máa ń <laughs> Now I've learnt my lesson. Living peacefully with your spouse is the best experience anyone can have. Well, it's not all your fault. I have mine to blame as well. Mm. Mm. But most importantly, I'm thankful to God that the issue àtúgbọ́n àjẹ́ àtúgbọ́n tó kó the wa they are God. Yeah. I love you I love you too. So now can you buy me a bottle of Hennessy? Um, on one condition. What is that? can lift me up and take me up. She ká tún kú bẹ́ẹ̀ sì máa jà ń <laughs> love you forever. Mm. so sorry. okay come on come have your energy. let's go. ah fridge. ìyẹn lè ga Can feel it. filẹ̀. Uh, <laughs> eh, my dear. Sweetheart, babe mi, ìfẹ́ mi, èyí tó ṣe yẹn náà tán, má dùbúlẹ̀ síbi, jẹ́ kí n bá tẹ ọgbọ ara ẹ̀, gbogbo wa ti ṣe yẹn kí n tẹ jáde kúrò lára ẹ̀, kárẹ́ lè nù fún àrùn dọ́là. pé bíi pé bíi pé all believable. Eh, torí ẹ̀ gan ni mo ṣe ní mo gbọ́dọ̀ mú débi. Ah, Adébímpé mi tí má pàdé ẹni títí ọlẹ́sì mo ò lè dá ẹ mọ̀ mo máa ti kọjá tán ó ti di sisi ó ti yàtọ̀ ìwọ tó ń bọ́ ẹ ó ti fine sí i ìwọ ló lo accessories lo gbogbo ẹ̀ yìí i'm so happy. Ah, ah. anyway Bímpé advice kan lèmi ní fún ẹ èèyàn kì í ṣe tán bọ́ ilé ọkọ o Hmm. ilé ọkọ ilé ẹ̀kọ́ gidi ni o gbọ́dọ̀ máa gbọ́ràn sọ́kọ ẹlẹ́nu. Hmm. ṣeré wọ́n máa tẹ̀ ń béèrè fún marriage counselor marriage counselor <laughs> in the making lójókòó yìí ah. hmm. experience àwa ti ní marriage tí má ní kí n máa sọ láti ìsìn títí dọ́là mo ò lè parí ṣorí first of all talking from experience ṣorí má try láti. Work on the same level kó máa prove fọwọ́ ẹ pé bóun náà ṣe ní right ìwọ náà ṣe ní right kò lè súnyàn débi kankan no matter your level I mean your qualification and the level of your achievement in life your husband is your husband ó gbúrò tẹríba fún náà ni má try láti compete pẹ̀lú ọkọ ẹ̀ nílé ọkọ you have to be submissive and humility is very very important ṣọ́ǹgbọ́n mi ṣọwárì tó wá jẹ́ bàbá lórí gbogbo ẹ̀ hmm. ó ní pé ó gbúrò rẹ̀ dì láti ṣe láti satisfy ọkọ ẹ̀ in bed ọ̀rẹ́ mi ó débẹ̀ yẹn ò gbé ó ṣe pàtàkì gan-an ni ìyẹn gangan gangan gan ó la ṣírí ibẹ̀ ọ̀rẹ́ mi àbúrò mi jẹ́ sọ fún ẹ bẹ́ẹ̀ sórí any day anytime tó bá ti ń gbé bọ̀ wá fún ẹ tó bá ṣe lórí bẹ́ẹ̀dì ni tó bá ṣe ní living room ni bóyá bathroom ni anywhere má sọ pé no tó bá ṣe lórí ìdúró lórí ìkúnlẹ̀ lórí ìbẹ̀rẹ̀ lórí ìdìde gbogbo nǹkan ló máa fi ṣe fún o lè stop ẹ̀ because tó bá ń go àwọn ọmọ owóbè ah, àwọn bad gan àwọn go gbéṣeréṣeré wá báwọn náà ṣe gbàdí wọn náà ò ní gbà fún wọn ṣó ti yẹ bẹ́yẹn ṣó tí mo sọ fún ẹlẹ́ǹkan pé tí bá ní kí n máa sọ ilẹ̀ máa ṣú ilẹ̀ máa mọ́ àní parí tó bá need more lectures our big sister ẹ̀ wà nílé ẹni jẹ́ ẹni tá a máa fún ẹ lecture. mo ti rí lẹ́yìn gbogbo ilé ìtàkùn kàtúrẹ̀ yìí lẹ́yìn tó bá ti kan ọkọ̀ ilé tó bá ti fún ní top notch satisfaction wọ́n rẹ̀ mi ṣe explain fún ẹ. yes so. tó ṣe everything tó fẹ́ jẹun oúnjẹ yẹn náà wá important bó ṣe ń jẹ oúnjẹ ti bí ó gbọ́dọ̀ wá jẹ oúnjẹ tẹ́nu mm-hmm. ó dẹ̀ gbọ́dọ̀ ṣe kó dùn. Mm, tara àti tẹ̀mí. tó bá ti wá ṣe gbogbo ìyẹn tó bá ti wá ní àwọn máa ní lọ́wọ́ àdúrà ló dẹ̀ wà kù. Mm. just have to be very prayerful. prayerful that is it. ìyẹn gbọ́ngàn ni kókó. to crown it up. Hmm? ṣe mọ̀ yín pé ọ̀rọ̀ aṣiwèrè ló máa ń yàtọ̀ kí ló yàtọ̀ nínú gbogbo nǹkan tí mo ti ń bẹ sọ àti nǹkan táwọn sister bẹ sọ ń sìn so you have to be very careful and submissive hmm? torí pé ilé ọkọ ilé ẹ̀kọ́ ni ilé ẹ̀kọ́ ok bá a ṣe ń sọ lọ́jọ́ aṣọ tá a sọ yẹn. ọ̀pọ̀. lórí ìfẹ́ ṣètò.